إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم لينا أيتي أما في رمى وليتي ní ibi ìdánilẹ́kọ̀ọ́ wa ti àárọ̀ yìí ó náà ní lára àwọn nǹkan tí a ti bára wa sọ ní asọ̀túnsọ ṣùgbọ́n torí wípé ọmọ ènìyàn ni wá a máa gbàgbé a máa ṣe mistake torí náà a máa tún sọ fúnra wa kó lè mọ jẹ́ ìtanijí fún ẹnì kọ̀ọ̀kan wa òun náà ní bó ni ó ṣe ń bára wa lò gẹ́gẹ́ bí mùsùlùmí mùsùlùmí gẹ́gẹ́ bí nǹkan tí anábùwà muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa ó ní almuslim akhul muslim ọmọ ìyá ni wa ọlọ́run ọba tó dá wa náà ta ní à ń ṣe ìjọsìn fún ó ní innamal mu'minuna ikhwatu àwọn olùgbàgbọ́ ọmọ ìyá ni wọ́n jẹ́ síra wọn tó ló fi jẹ́ wípé a ń ṣe tánà di ara wa bẹ́ẹ̀ ni a ń ṣe kìí ara wa tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala bá ṣe dáadáa fún yẹn kan tó ṣe pé dáadáa taari lára ẹnìyẹn ó wu àwa náà ẹ̀kọ́ tí ẹ̀sìn tó kọ́ wa oníkà bẹ́ẹ̀ lọ́wọ́n bá subhanahu wa ta'ala fún dáadáa taari ní lára ọmọ ya wa tọ́lọ́wọ́n bá rí pé nǹkan tí ó dá fún wa ní yóò ṣe fún wa tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala wà lẹ́rí pé in tó dá fún wa òun kó mọ́ fún wa ní nǹkan tá a béèrè yóò fi ṣe ìpa ẹ̀ṣẹ̀ rẹ fún wa àbí kó bá wa tọ́jú àdúrà tá a ṣe dídọ́gbìndì alkiyama gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a muhammad sallallahu alayhi wa sallam tí ó fi kọ́ wa ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìjọba ènìyàn ìgbà míì a máa wa kò sí bá a ṣe fẹ́ ṣe kódà ìyàwó àtọkọ tán súnmọ́ra wọn jù wọn ó máa ṣẹra wọn ká má tí ì sọ àwọn méjì tí wọ́n ń gbélé ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn tọ́jọ́ ń sùn lórí bẹ́ẹ̀dì kan náà wọn ó máa ṣẹra wọn bákan náà ọmọ àtòbí wọn ó máa ṣẹra wọn torí pé ìjọba ènìyàn yóò máa wá ṣùgbọ́n tó bá ti ń wá ẹ̀sìn kọ́ wa pé ká gbìyànjú láti ṣe àtúnṣe rẹ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó ní la yahillu li muslimin an yahjura akhahu fawqa thalath kò tọ́ fún mùsùlùmí kan kó ló ń fẹ́ yan dì pẹ̀lú ọmọ ìyá àwọn kọjá ọjọ́ mẹ́ta ó túmọ̀ sí pé tí ó bá tó ọjọ́ mẹ́ta gẹ́gẹ́ báwọn afa oníbùsọ́lù fíkì ṣe máa ń sọ wọ́n pè kí nìkan ní mafhumul mukhalafa òní pé tí ọlọ́run bá sọ ọ̀rọ̀ kan àbí anábùwà Muhammad sallallahu alaihi wasallam tó sọ ọ̀rọ̀ kan ìdàkejì níta ń gbọ́yé ń bi ọ̀rọ̀ rẹ̀ sáà lè lò ó fi ṣẹ̀rí àwọn afa lọ́rọ̀ púpọ̀ lórí yìí ṣùgbọ́n ní ṣókí ìgbàtí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam tó ní la yahillu li muslimin an yahjura akhahu fawqa salah kò tọ́ fún mùsùlùmí láti yan ọmọ ìyá rẹ̀ lódì kọjá ọjọ́ mẹ́ta tó túmọ̀ sí pé tí ó bá tó ọjọ́ mẹ́ta ó lè yan lódì fún yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàní bẹ́ẹ̀ ni torí wípé ìjọba ènìyàn yóò máa wáyé a máa ṣẹra wa kí ẹ̀kan bá ṣe nǹkan fún wa ó lè dùn wá fi pé kí ní ẹni ó lè mú wa ká mọ́ sọ̀rọ̀ sí ká bọ ikọ́ tiẹ̀ aṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó aṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ ẹ̀gbọ́n sí àbúrò kódà ìgbà mi a láàrin bàbá sọmọ ìyá sí ọmọ ṣùgbọ́n níbo Muhammad sallallahu alaihi wasallam oníkò tọ́ kó kọjọ ọjọ́ mẹ́ta ó ní yaltaqiyani àwọn méjì ń pàdé ara wọn fayuridu hadha wa yuridu hadha tẹ́lẹ̀ bá pàdé eléyìí yóò gbà báyìí lọ eléyìí ló gbà báyìí lọ anabi sallallahu alaihi wasallam eléyìí ò tọ́ èyí tó lóore jù nú àwọn méjèèjì orí mẹ́nu ó lára mùsùlùmí ṣùgbọ́n fọ̀kọ́ ìrùhù ma ẹni tó lórí jù lára àwọn nínú àwọn méjèèjì òun náà ni alẹ́rí yabda obi sálá ẹni tó kọ́kọ́ gbé nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin wọn àtọmọ ìyá rẹ̀ tó ṣe tó dùn tó gbé mi tó mọ́kàn tó dẹ̀ ṣe akin bákan náà ó ṣàmójú kúrò ẹni tó lórí jù náà méjèèjì òun náà ni alẹ́rí yabda obi sálá òun ẹni tó kọ́ kejì rẹ̀ kò ní wo pé sọ́dẹ̀ ni mí ni àbí mo gọ̀ òun ló kọ́kọ́ sálámà sí ẹnì kejì rẹ̀ àwọn afẹ́sìn wọn ní tá a bá ti ń sálámà síra wa ní tá à ń pè ní aṣírù tí ẹ̀sìn tó ṣe léèwọ̀ gangan èyí ń kúrò mbẹ. àwọn míì ní ẹ àfi ká bára wa sọ̀rọ̀ bá a ṣe ń bára wa sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ lọ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ní fa khayruhuma ẹni tó lóore jù náà méjèèjì òun náà ni alladhi yabda'u bis-salam ìtukọ̀ sọ́lámù sí ẹni kejì rẹ̀ ọ̀rọ̀ tí ayẹyẹ lójì eléyìí nǹkan tí ẹ̀sìn ò fẹ́ ni pàtàkì lọ tó bá ti ń kọjú ọjọ́ mẹ́ta nínú ẹgbàá wa mi ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní man ajara afáwú al-muslim anatan ẹni tó bá fi lè yan ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí lódì fún odidi ọdún kan gbáko ó ní fa uwa kasafki dani bí ìgbà tó ṣe wí pé ó dẹ́jẹ̀ rẹ̀ lẹ̀ àmọ́ mùsùlùmí tó ṣe pọ́n ti yan jì nísìnyí ẹlòmí ó ti lé ní ọdún méjì ẹlòmí ti lé ní ọdún márùn wọ́n sọ̀rọ̀ síra wọn wọ́n sáláwọn síra wọn tẹ́lẹ̀ ìbárẹ́lẹ̀ yìí yóò gbàbá ìlọ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó dé kánú wípé kàtàkì dẹ́mi nígbà tí yẹn dẹ ẹ̀jẹ̀ ọmọ ìyá yẹn lẹ́yìn bẹ́ẹ̀ ni kò tọ́ kápá mùsùlùmí ẹgbẹ́ wa kódà ni tí ó ń ṣe mùsùlùmí kò tọ́ kápá káwọn ti sọ ẹni tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ wa láyìn ṣe kó ṣe nǹkan tó dìzáàbù pípápá sọkáwá bọikọ́ọ̀tì ọmọ ìyá wa mùsùlùmí láyìn ṣe wípé ìdí tẹ́sìn fi múlẹ̀ láti torí ẹ̀ bọikọ́ọ̀tì káṣílẹ̀ ọdún kan anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam oníkàtàfíjàmì bí bàtà muhammad bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn nínú ẹgbà wa mi ti alimam abu dawud bá wa nínú hadith abu huraira radiyallahu anhu onílá yahillu li muslimin an yahjura akhahu fawqa thalath kò tọ́ fún mùsùlùmí kó yan ọmọ ẹ̀yà rẹ̀ lódì kọjá ọjọ́ mẹ́ta onífàmàn hajar ẹni tó bá fi lè yan ọmọ ẹ̀yà rẹ̀ lódì fawqa thalath kọjá ọjọ́ mẹ́ta fàmáàtà ó wá kú dákàlà náà yóò wọná yóò wọná nítorí pé kí ni ó yan ọmọ ìyá rẹ̀ ó yàn án lódì kọjá ọjọ́ mẹ́ta ó yàn án lódì so ló jẹ́ pé a gbọ́dọ̀ máa rántí gbogbo eléyìí nígbà bá ń bínú a máa ṣẹra wa kò sí ta fẹ́ ṣe lórí yẹn torí pé kò sẹ́ni tó lè mọ ìwà wù tí wàá rí perfect a máa ṣe mistake yẹn kódà ó lè jẹ́ mistake tá a ṣe ó lè jẹ́ sí ọlọ́run ọba tó dá wa gan ká má ti sọ àwọn èèyàn ẹgbẹ́ wa anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó lè ní kullu bani adama khata'un wa khayrul khata'ina tawwabun gbogbo ọmọ anabi adama ní máa kó sí mistake kan sí kejì ní máa kó sí ẹ̀ṣẹ̀ kan sí kejì ṣùgbọ́n ni tó lóore jù ní gbogbo àwọn tí wọ́n máa ń kó sí mistakes ó ní atawọ́bù ẹni tó ṣe wípé ó máa ń máa ṣiṣe ẹ̀ láṣìṣe èyí tó bá ní ṣe pẹ̀lú òun àti ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala yóò ṣeré padà sọ́dọ̀ ọlọ́wọ́n bá lẹ́yìn tó ń wà láforíjì èyí tó bá rẹ̀ ní ṣe pẹ̀lú òun àti ọmọ ẹ̀yà rẹ̀ yóò acknowledge kó ń ṣe mistake kò ní máa jàjàngbílà yóò juwọ́lẹ̀ kó mi ṣe mistake ni so kò sí báyìí fẹ́ ṣe á máa ṣe ra wa torí pé kò sí màláìka nínú wa á máa ṣe mistake á máa ṣe ra wa ṣùgbọ́n tá a bá ṣe ra wa tí a bínú síra wa ká má jẹ́ kí a ṣe jù wọ́ ara kí a ṣe jù wọ́ oníkálá àdìbára wa sọ̀rọ̀ mọ́. ara kí a ṣe gbúwọ́ ni so ló jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní man hajara faman hajara fawqa salasin famata dakhala an-nar ẹni tó bá tó ń bọ ikọ́ tì yẹn kan kọjá ọjọ́ mẹ́ta dakhala an yóò wọ̀ náà so ló ìtàn àwọn ẹni ìṣíwájú wa àmọ́ ara àwọn ẹ̀kọ́ yìí alimami Bukhari rahimahullahu ta'ala wọ́n gbà wá gẹ́gbó ṣe ń bẹnu aljami sahih wọ́n ń pè èèyàn kan wọ́n ń pè ní Abdullahi bin Zubayr radiyallahu anhuma ọmọ sàábé lòun náà bàbá rẹ̀ azubair sàábé ànábì ni òun náà sàábé ni ṣùgbọ́n ó padà dé ipò pé ó jẹ bí olórí ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó Aisha radiyallahu anha ìyàwó Aisha sàábé ni ìyàwó ànábì ni ọmọ sàábé ni òun àti Abdullahi bin Zubair àwọn méjèèjì wọ́n kanra wọn torí pé ìyá Abdullahi bin Zubair ó jẹ́ ẹ̀gbọ́n fún ìyàwó Aisha radiyallahu anha ìyá abdullahi bin zubair ó jẹ́ ẹ̀gbọ́n fún ìyá wa aisha radiyallahu anha ìgbà tí abdullahi bin zubair tó jẹ́ olórí a máa fún aisha ní nǹkan gẹ́gẹ́ bí olórí gẹ́gẹ́ bí ọmọ ṣùgbọ́n bó ṣe fún ìyàwó aisha ní nǹkan ìyàwó aisha radiyallahu anha ó máa ń ṣètọrẹ àánú gan Abdullahi bin Zubair ìgbà tó wá rí bí ìyàwó Aisha ṣe ń ṣe ìtọrẹ àánú tó máa ń fún àwọn èèyàn ó wá ní ahjuranna ala Aisha ó ní màá gbégi lé bí Aisha ṣe náwó ẹ̀mọ̀ olórí lòun ẹni tó jẹ́ bí àbúrò ìyá rẹ̀ ó wá wò pé ó náwó bí ó ṣe kó máa náwó kí ló ń ṣe ó ń tọrẹ ṣùgbọ́n wò pé ìtọrẹ yìí ti pọ̀ jù ní kí bọ́dà wo pé owó tó ń fún yá òun bó ń ṣe ń fún yá òun lówó ìyá náà tó ń fowó tọrẹ lẹ́yìn pé kò ní pé owó ti tán yóò tún fún lówó yóò tún fi tọrẹ ó yẹ ká wá restrict bó ṣe ń náwó gbólóhùn yẹn tó ní làṣúrà náà là máa pèsè restriction lórí bá àìṣà ṣe ń náwó gbólóhùn yẹn dọ́dọ̀ yà wá àìṣà radiyallahu anha ó bínú workplace restriction ló dé mi ṣe náwó ìyàwó aisha wa ni lillahi alayya nadrun kalla ukallima abdullahi abadan mo jẹ́jẹ́ fún ọlọ́wọ́n ọba pé mi ìtún ní bá abdullahi sọ̀rọ̀ mọ́ láyé torí pé ó wò pé ọ̀rọ̀ tó sọ yẹn ó bò ń kù wàá gbé restriction lé mi lórí èmi ó ní mo jẹ́jẹ́ fún ọlọ́run bá pé mi ìtún ní bá abdullahi sọ̀rọ̀ mọ́ láyé ìgbà tí èsì tó fọ́ bí ọ̀dọ̀ abdullahi ibn zubair radiyallahu anhuma ọ̀rọ̀ yẹn òun náà mọ gravity tó ń sọ pé ah mi ìbá ti sọ ọ̀rọ̀ tí mo sọ yìí tó ń bó jẹ́ kójú olórí ṣùgbọ́n ó rí pé ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ yẹn fẹ́ dàbí àrífín sí ẹni tó jẹ́ àbúrò ìyá ọ̀nà kí wá ló ṣe ó bẹ̀rẹ̀ sí ní ráwọn èèyàn tí Aisha pé kí wọ́n lọ bẹ̀ ìyàwó Aisha parí já pé kò sí tó jọ ó rán gbogbo àwọn èèyàn sí oníkòsí tó jọ ìjọ kan ló wá plan ó wá mú èèyàn kan tó pè ní aliniswar bin makaraba bákan náà Abdulrahman àwọn méjèèjì pẹ̀lú àwọn àjọ lọlé ìyàwó Aisha radhiyallahu anha wọ́n wá ní ìgbà tán débẹ̀ tí wọ́n gbà yọ̀ǹda ní ṣe ká wọlé ìyàwó Aisha lẹ́yìn ìgbà tán ti gbà yọ̀ǹda wọ́n ní ẹ wọlé wọ́n ní kúlù náà ṣe gbogbo wa wọ́n ní kúlù kò gbogbo yẹn wọlé ìgbà tí ó wọlé ìyàwó Aisha dẹ̀ wà níbì kan because ilé rẹ̀ yàrá ẹ̀ ó tún níbì kan tó ṣe pé bí kọ́tìnì wà tó bá di wípé àwọn àlejò wọlé tán fẹ́ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ tí wọ́n ń ṣe ẹni tó ṣe wípé ó lè rí àwọn ó wà níbẹ̀ yẹn òwò ó wọ ibi tí kọ́tìmì yẹn wà lọ bí wọ́n ṣe wọlé báyìí táwọn èèyàn dúró síbi tán dúró òun wọnú ilé lọ ibi tí kọ́tìmì wà ó wọ ọbẹ̀ yẹn lọ bó ṣe tì mọ́yà wa Aisha rọ̀jà láàkà ó ní kó ṣàbójú kúrò fóun kó ṣàbójú fóun àwọn yẹn náà ń bẹ ẹ ṣàmójúkúrò ẹ ṣàmójúkúrò òun wá ń sọ fún ìyá wa Aisha radiyallahu anha bẹ́ẹ̀ ló ń sọ fún àwọn èèyàn tó wọ́n ń bẹ náà pé ẹ bá ń bẹ ẹ bá ń bẹ ike tó fẹ́ ṣe yìí ni kò lẹ́tọ̀ọ́ wípé kí ó jẹ́jẹ́ lọ sọ́dọ̀ ọlọ́run ọba wípé òun ò ní bá mi sọ̀rọ̀ mọ́ ìjọ ọkùnrin bí lélẹ́yìí ọmọ ìyẹ ìyá wa wọn náà ti mọ̀ wípé anamisọ̀lá asálàm sọ wípé láyé hílòlì mùsùlùmí àyà àjọrò àfa òfò pàṣàlà kò tọ́ fún mùsùlùmí kan láti lè yan ọmọ ìyá rẹ̀ lódì kọjọ ọjọ́ mẹ́ta ó ti yàn mí lódì fọjọ́ tó pẹ́ gbàtíyà wa Aisha tó gbọ́ eléyìí ó ní mi fẹ́ kó sínú ẹ̀ṣẹ̀ pẹ̀lú pé nǹkan tí mi ò ní mi ò ní ṣe tí mo ti fọ ọlọ́wọ́ ọba tí mo ti jẹ́jẹ́ fún ọlọ́wọ́ ọba tí mo wá ṣe orí tó ń ṣe mí. bákan náà ó tún ń ṣe wípé ẹni yìí disrespect o ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ pọ̀ ìyàwó Aisha bẹ̀rẹ̀ sí ní sunkún ó sunkún torí wípé ẹni yẹn ti mú un níbi tí kò yẹ kó ti mú un òun ló jẹ́ pé ẹni tó dùn ún bá dì pọ̀ pẹ̀ tó dùn bá dín jùlọ òun lẹni tẹ́sìn yé tí wà tẹni tẹ́sìn yé bá jọ ní ọ̀rọ̀ pọ̀ ó yìí láti yanjú ọ̀rọ̀ yẹn torí pé ọ̀rọ̀ ẹ̀rí lẹ́ẹ̀tìmọ̀ bára ń lò ṣùgbọ́n ní tẹ́sìn òye tó bá ń kóòtù ayal kùránì fún àbó ń kóòtù ànábì fún yóò mọ gbádànù ní torí pẹ́sìn òye so ìyá wa Aisha radiyallahu anha ó rí wípé ọ̀rọ̀ tí Abdullahi bin Zubairu sọ ó ti mú pẹ̀lú ọ̀rọ̀ yẹn ó bẹ̀rẹ̀ sí ní sunkún kí dẹ̀ ni nǹkan tí ó yẹ kó ṣe ẹni tó bá lóun ò ní ṣe nǹkan ní ó búra pẹ̀lú ọlọ́wọ́n ọba kó wọn ò ní ṣe nǹkan ní tó wá lóun ò ní ṣe wá lọ ṣe anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam oníkàfàràtú nadhrin kàfàràtú ah, yamin ẹni tó bá jẹ́jẹ́ pé òun ní ṣe nǹkan nǹkan tó lóun ní ṣe ìyẹn ó wá lọ ṣe ìjẹ́ ìtánà tó ń bẹ fún òun ní ìtánà tó ń bẹ fẹ́ni tó búra tí fún òun ní ṣe nǹkan ọlọ́run bá dẹ̀ ti sọ ó ní fakafaratuhu ìtọ̀hámù asharati masakin min awsati ma tut'imuna ahlikum aw kiswatuhum aw tahriru raqaba ọ̀nà tí yẹn máa fi kúrò nínú ìbúra tó búra òun náà ni kó bọ́ aláìní mẹ́wàá ọ́kì sọ́ọ̀tùfù àbí kó múnú àwọn aṣọ tó ní nílé tí wọ́n ti bàjẹ́jú kó fi fún àwọn tálíkà yìí aw tahriru raqabatin àbí kó tiẹ̀ tú okùn lọ́rùn ẹrú kan tó jẹ́ mùsùlùmí ọlọ́wọ́ subhanahu wa ta'ala wa nípa ńlá ní ẹ̀kí ẹni tí ò bá wá rí kankan ṣe nú àwọn kata sọ yìí lẹ́yìn yẹn ọ̀sùyá mùsàlá sàti àyíyámi kó gba àwẹ̀ ọjọ́ mẹ́ta dhalika kafaratu aymanikum idha halaftum tẹ́ bá búra ipe ẹ̀ ní ṣe nǹkan padà wá lọ ṣe nǹkan yẹn tẹ́ bá búra pé máa ṣe nǹkan ẹ̀ padà wá ṣe nǹkan yẹn àbẹ́ búra bẹ́ẹ̀ ní ṣe nǹkan ẹ padà wá lọ ṣe فكفارة إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة ومن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم so yawa aisha radiyallahu anha lẹ́yìn gbà tó sunkún sunkún ó wá wò pé tó wọn padà ṣe òní kí òun tú òkun lọ́rùn ẹrú kò wá ń ṣe ẹrú ẹyọ ọ̀kan ẹrú fọ́tì ló tú òkun lọ́rùn ẹrú ló tú òkun lọ́rùn wọn láti lè gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn àti ọmọ wọn ṣùgbọ́n ọmọ ìyàwó àìyàn ọ̀dà láàrin gẹ́gẹ́ bó ṣe ń bẹ́ẹ̀ náà bọ̀ ọ́n ẹni tẹ̀ tó bá rántí kò máa ń sunkún kí la fẹ́ ló ń délé ìfò ni pé àtẹ̀mí àtẹ̀yìn fi kálukú wa gbìyànjú àti fi ẹ̀sìn dìra wa wàláì mi níbẹ̀ sọ̀rọ̀ mọ́ wàláì relationship mi àti ẹ o ti dé látòní lọ ìjọba ènìyàn ló gbé wa ẹjẹ́ àṣe nǹkan tó yẹ ká ṣe la yahillu li mùsùlùmí an yahjura akhaahu fawqa salaah kò tọ́ fún mùsùlùmí láti yẹ mùsùlùmí ẹgbẹ́ lórí kọjá ọjọ́ mẹ́ta yẹ́tẹ́kíyàn àpàdé ara wọn àyẹ̀rídù wàhálà wọ̀ yẹ̀rídù wàhálà tẹ́lẹ̀ bá nílé yóò gbà báyìí lọ tẹ́lẹ̀ bá nílé yóò gbà báyìí lọ fàkàyè wù mọ̀lẹ́bí yẹ̀dá òbí sọ̀lá ẹni tó lóore jù náà méjìlẹ̀ tó kọ́ sálámà síra wọn kò ṣe gbogbo ọkọ̀ ṣùgbọ́n gbogbo ìjà tá a bá ń bára wa jà akọ̀yẹ̀ra wa lódì odi tá a bá yẹra wa kó ṣe tó dùn mí ní kẹ̀kẹ́ ọjọ́ mẹ́ta àyàfi tó bá jẹ́ òdì lórí nǹkan méjì ṣùgbọ́n ẹ̀rà ò kìí ṣe òdì lórí ẹ̀ṣẹ̀ àbí òdì lórí àdáadáalẹ̀ nú ẹ̀sìn èyí ló lè kọjá ọjọ́ mẹ́ta ṣùgbọ́n rivers ní kéèsì lọ́dọ̀ tiwa ẹlòmí ilé ìyẹ̀yẹ̀ lódì nítorí pé ẹni yẹn ṣẹ̀ ẹ́ pápánálì tó pé nǹkan yẹn kò ń ṣe nǹkan tẹ́sì gan múlé kókó ní nǹkan yẹn ṣùgbọ́n torí pé ó kéwọ́ kan sọ̀rọ̀ sí bákanbákan lóyìn ènìyàn lójì tí ò ní bá sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n ènìyàn kí àwọn èèyàn kan tẹ̀lé sínú bíbí àkànmọ́ lúwẹ̀ ń bẹ́ẹ̀ kò sí tó kan pẹ̀lú yẹn ìyẹn ni nature ọ̀pọ̀lọpọ̀ wa ní ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀fìyàn lónìí ṣe gẹ́gẹ́ bí wá dàrú ni ṣùgbọ́n kò máìní kí ẹbí dàrú kí nǹkan ẹ bá ní ṣe pẹ̀lú ẹ̀ personality nǹkan tó lè ṣàmójúkúrò fún ṣùgbọ́n a ṣe tán àti báwọn èèyàn ṣe àwọn nǹkan ẹ̀ṣẹ̀ ní tí ò dánú ẹ̀sìn tó bá wá ní orúkọ mọ̀lẹ́bí mẹ́lẹ́ wa rí tí ó mọ̀ sọ wípé ọlọ́ọ̀bá náà ní ká sọ ẹbí pọ̀ ṣùgbọ́n ní tó ní ọlọ́ọ̀bá ní ká sọ ẹbí pọ̀ yẹn kíkanú àwọn mọ̀lẹ́bí yẹn bá ṣe nǹkan tó dùn ún pásánálì ó lè boycott wọn for years ọlọ́wọ́n bá ní kẹsẹ̀ bí pọ̀ níbi tó bá ti jẹ́ nǹkan tó ṣe wípé ó pásánà sí ẹ̀ opposite ni tá n sọ opposite oní tá n sọ tó pásánà sí ẹ tí òun ṣe nǹkan tó lé gbìyànjú àti ṣàmójúkúrò mọ́bí ó kọjú ọjọ́ mẹ́ta èyí tó lè díẹ̀ tó tún lè díẹ̀ tó lè kọjú ọjọ́ mẹ́ta bó ti yẹ káwọn àfa àṣàlàyé òun nìkan tó ṣe wípé bóyá ìyàwó ó ṣe ọkọ lápèjúwe irú ẹ̀ ti ṣẹlẹ̀ lásìkò anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam tí àwọn ìyàwó rẹ̀ gbogbo wọn gángọ̀ ọ̀kúnrẹ̀ lọ́ba àkèrè anábì àwọn náà fẹ́ ìtọ́ba ìyàwó obìnrin mùsùlùmí tó kù àwọn tàbí ọmọ ìṣẹ̀lẹ̀ fún wọn ọmọ ìṣẹ̀lẹ̀ fún wọn anábì wá wò pé ah pẹ̀lú gbogbo training tí mo fún yín náà gbogbo yín wá gángọ̀ ọ̀pù délẹ́bù wípé ẹ̀ ń béèrè nǹkan tẹ́ pé mi ì ní anábì wa boycott wọn ṣùgbọ́n àwọn afáàmì boycott yẹn kò ń ṣe pé kò sálámà sí wọn ṣùgbọ́n kò wọlé wọn fódìdí oṣù kan kò wọlé anybody nínú wọn fódìdí oṣù kan ipa lọ ń jókòó àjọ ń bára wa sọ̀rọ̀ kò ṣe yẹ ṣùgbọ́n lè rí wọn kó sálámà sí wọn èyí ń láti rí tánìsọ lọ́wọ́ sálám tí ó ṣe ní ìkẹtọ́ àjẹfẹ́sọ kó pátánà ṣùgbọ́n kò pátánà náà torí pé ó ń mú ọ̀rọ̀ ẹ̀sìn dání ọlọ́wọ́n bá sọ ayà kalẹ̀ lórí eléyìí ìpèrè kùntúnnà turidna alhayata dunya ọlọ́nà ìyàwó ànábì tó bá ṣe pé ayélẹ̀ ń wá wazinataha àti olóyin ní ayé fata'alayna ẹ máa bọ̀ wá umatti'ukunna kí n fún yín ní nǹkan tí ń bá ní wa usarrihukunna sarahan jamila kí ni kí ni tó bá ṣe pé ayé lẹ̀ ń fẹ́ ẹ tàbí báyìí nǹkan báyìí ló ẹ tàbí báyìí nǹkan báyìí ló ẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wà. إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأصرحكن صرحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما ṣùgbọ́n tó bá ṣe yí pé torí tọlọ́run lẹ́bi fẹ́ ni ẹ̀ ń wá dáadáa lọ́dọ̀ ọlọ́run ọba bákan náà ẹ̀ ń wá dáadáa lọ́dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀ ń wá dáadáa alìkìyàmọ̀ ọlọ́run ọba ti palẹ́ sí kalẹ̀ gbogbo àwọn tó máa ṣe dáadáa nínú yín ajran azima láadáa tó tóbi ìgbà tí àyà yìí sọ kalẹ̀ anabi sọlá àtàwọn wa pé gbogbo àwọn ìyàwó ẹ kó bá wọn lẹ́yọ̀kọ̀ ó kọ́kọ́ pé Aisha onírè Aisha mo fẹ́ kí kó lọ bá àwọn òbí ẹ kó seek advice lọ́dọ̀ wọn nítorí wọn bá sọ kalẹ̀ ní o ó fún yín lọ́pṣọ̀n ṣe é fẹ́ dúró ní abẹ́ ń wáyé ìyàwó Aisha ni sọ́ọ̀rọ̀ eléyìí máa máa lọ bẹ̀rẹ̀ lọ bá àwọn òbí mi fún ọlọ́wọ́n bá àti òjíṣẹ́ rẹ̀ ni mo sàlẹ́sà gbogbo àwọn ìyàwó kọ àwọn ìyàwó tó kù náà lẹ́yìn ọkọ kan bá nẹ́sì pẹ̀lú bí ṣe ń bá wọn òun làwọn náà ń fún fún létí eléyìí so eléyìí ló kọ́ bu èyí tí wọ́n gbé lọ́wọ́ dàbí sọwọ́ tó ń gbé ipa wọn náà fẹ́ nǹkan báyìí lágbájá ó ṣe báyìí fún ìyàwó ẹ̀ lágbájá ó ṣe báyìí fún ìyàwó ẹ̀ lórí àwọn nǹkan àníṣọ́lá fẹ́ ń bọ ikọ́ tí wọ́n fún olùyọ̀ṣù kan àwọn afẹ́ ẹ̀sìn wọ́n ní eléyìí ìsídàká sọ pé kí ni wọ́n ṣe ànábì sallallahu alaihi wasallam àbí ká sọ wípé boycott yẹn boycott tí ò mú àìbálámọ̀ sí rẹ̀ dání ni èyí tó wọ́ọ̀tì mú boycott òun ni kí yẹn mọ́ sálámọ̀ sí yẹn eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ máa ń ṣe láàrin ara wa a máa ń ṣe fúnra wa tó bá ní ṣe pẹ̀lú àǹfààní ayé wa mi láìpẹ́ bó ṣe sọ̀rọ̀ sí mi tó o láìpẹ́ bó ṣe sọ̀rọ̀ sí ẹ òní ọ̀la ọ̀túnla jẹ́ kó tán síbẹ̀ tó bá ní ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ nísìn ààrẹ èèyàn kan tí máa ń ṣe nǹkan tí ò bẹ́ sí mu ó dẹ̀ tẹpẹlẹ mọ́ nǹkan yẹn kékeré kò give anybody kò kò kò rányàn kankan ṣẹ́ àbóríṣe bídíà tó ṣe pé n tó mú nílànà nìyẹn irú èèyàn bẹ́ẹ̀ tó bá ṣe pé ká bọ ikọ́ tiẹ̀ onìkan tó lè dá padà ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ eléyìí òun ni nǹkan tí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe fún àwọn sàábé mẹ́ta kan. ẹni akọkọ orúkọ ẹ̀ ń maliki Ka'b Malik ẹni kejì orúkọ rẹ̀ ń jẹ́ Hilal bin Umayya ẹni kẹta ni Murara bin Rabi'a àwọn sàbẹ̀mẹ̀ ẹ̀ta ìgbìnà ṣe àdébùsọ̀lá sọ́là ó ní àwọn ń lọ sí ojú ogun Tabuk àwọn ti sáàdì láti dúró lé wọ́n sá sẹ́yìn níbi a dárúkọ ojú ogun yìí lẹ́yìn wọ́n lo about twenty days níbẹ̀ torí pé ibi tó jìnnà ni ṣùgbọ́n àwọn ilé ìwò pé ah, àwọn ò fẹ́ lọ wọ́n sá sẹ́yìn wọ́n lọ. ìgbà tí wọ́n sá tí wọ́n lọ anabiwa Muhammad sallallahu alaihi wa sallam ó béèrè Ka'b bin Malik àwọn akọ́kẹ́ láti wọ́n excuse fún àwọn kan sọ̀rọ̀ tó lé pẹ́ ṣùgbọ́n pàtàkì sọ lásán tó dé Màdínà padà ìró kan káàbù pé alẹ́bí ń bínú lórí àwọn tí wọ́n lọ àwọn kan wá wá bá nàbí wọn ń parọ́ ẹsẹ̀ ń do àwọn orí fún àwọn ẹ̀sìn ní kan ṣe káàbù mali olóhùn rò wípé tóun náà bá parọ́ òun lè escape ẹ̀ ṣùgbọ́n bóun wá ṣe parọ́ fún ànábì sallallahu alaihi wasallam tó ẹ̀rọ náà wọ bá wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó parọ́ yẹn àwọn tó parọ́ mùnáfìkì ni wọ́n ṣùgbọ́n ẹni yìí nìyí ẹni tó dúró ti ìlànà náà ní sọ̀lá àtọ́n dáadáa ní owó kó bẹ̀kọ̀ fún ṣòótọ́ ní tó bá máa ṣẹlẹ̀ ní kó ṣẹlẹ̀ so ó sọ òótọ́ nípa òun ò ní ẹ̀sìn òun kàn ti fẹ́ pé kó má lọ náà ní kí lẹ́nu sọ̀lá àtọ́n wá ṣe anabi sallallahu alaihi wasallam ó ní kí àwọn mùsùlùmí bọ ikọ́ tiẹ̀ ká sọ pé ní ìgboro Mọ̀dínà lápèjúwe táláwọn mùsùlùmí tán bẹ́ẹ̀ fifty thousand ní gbogbo wọn tán bẹ́ẹ̀ ìka ní thirty thousand àbí forty thousand ló ń bẹ́ẹ̀ ó ní sẹ́ń ti àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọbọ̀ ikọ́ ti wọn wọn ń sọ̀rọ̀ wọn wọn ń sálámọ̀ wọn. nígbà tó yá àníṣọ́ aláàtọ́lám ó tún ránṣẹ́ sí káàbìn malik ó ní ìyàwó ẹ yẹra fún ṣé yẹra fún lọ́nà wo àníṣọ́ aláàtọ́lám ní mọ́ súnmọ́ ọmọ yẹra fún ọkùnrin ẹni gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ yẹn ó ní kíyàwó kó mọ lọlé àwọn òbí ẹ ọlọ́mọ bá sọ̀rọ̀ ń pa wọn ó ní wàhálà sàlátà ti lè rí náà kúlì fún hàtà ìdádọ́kọ̀t àlẹ́mù àbdù náà rọ́bàtì wàdọ́kọ̀t àlẹ́mù àfúsùn ọlọ́run ló ń ṣàmójúkò fún ọmọ mẹ́ta tó ṣe pé wọ́n patisipéètì ń bi ojú ogun àwọn tó ṣe wípé bílẹ̀ ṣe fẹ́ òfun mọ́ tó bá ti pẹ́lú mi ní àwọ̀ pé à ah, mi ṣe islam náà nìyẹn ẹni tá à ń sọ yìí ọba ìlú kan tá ń pè ní Gapan ó rán àyàn sí kọ́lẹ́tà sí mo gbọ́ pé sọ ìbò ẹni ìyẹn kọ̀jọ̀fáàkà ó ti bọ ikọ́ tiẹ̀ máa bọ́ wọn sọ́dọ̀ tiwa ó lóun kọ́lẹ́tà yìí báyìí ó dẹ̀ mú ó sọ sínú náà búrẹ́dì wọ́n dẹ̀ jóná ìgbé ilé àdánwò mi tún ilé látọ̀dọ̀ ọlọ́run èèyàn kan ní kó mọ ọbọ̀ wa ipe òun akọmọdé tún kí èèyàn wọn bá akọmọdé tún ẹni tó pe ìbéèrè nìyẹn ṣùgbọ́n ẹni yìí dúró sínsìn ó dúró déédéé kí la fẹ́ lò mí lé fún nǹkan bíi fifty days akó òun ni mùsùlùmí láwùjọ Madina náà fi boycott Ka'b bin Malik àti Hilal bin Umayya àti Murara bin Rabi'a náà fi boycott wọn wọn sọ̀rọ̀ sí wọn arákùnrin ó ní àwọn yòókù àwọn jókòó sílé tán sunkún ni àwọn méjèèjì tó kú òun òun sì máa wá sí mọ́ṣáláṣí àwọn akérò kò sẹ́nìbọ̀dì tó ń bá wọn sọ̀rọ̀ wọn àsálàmù tó ń ó nígbà míì gan tó ń bá fẹ́ òun alọ́sẹ́gbẹ́ àrẹ́sọ̀ láàsálàmù owó máa yan náfìlà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nítorí kó tẹ̀lé báwọn sọ̀rọ̀ ìgbà míì òun ó sálámà sí tó ń bá sálámà sí wọn á wo ẹnu ẹ̀ ṣó dáhùn sálámà òun ò rí kó dáhùn sálámà o ṣùgbọ́n ẹni yìí ṣe dúró kí la fẹ́ lómi lé fún fifty days làwọn fi pọ̀ ikọ́ tiẹ̀ tó ló jẹ́ pé eléyìí ó yàtọ̀ sí ọ̀rọ̀ pínyàn ṣe ní pásánálì tá a sọ. So àwọn yìí sì wọ́n bá olè tí òfin ọlọ́wọ́n ọba òun là ní sọ láta fi lè mọ́ ọ làwọn afá máa sọ ẹni tó ṣe wípé ó bá ṣe bíbíà àbẹ́ni tó ṣe wípé ọ̀rọ̀ ẹ̀sìn ó ń ṣe lọ́wọ́n ọba publicly ẹni tí ò ní tìjú fún ọlọ́wọ́n ọba publicly ló ń fọgbọ́ ọlọ́wọ́n ọba ya irú èèyàn bẹ́ẹ̀ ẹni tí èèyàn lè bọ̀ ẹ̀kọ́ tì í boycott ẹ̀ fún ìdí méjì boycott kan bẹ tí wọ́n ń pè ní alhaju alwikọ́ọ̀dì òun ni kéèyàn yẹra fún yíyàn ìyẹra yẹn lè mọ mú àìsálámọ̀ sí yàn dání ìyẹn lè sálámọ̀ sí ṣùgbọ́n ẹ̀ ní máa bá ṣe torí kókó má kó tiẹ̀ bá yín ẹlòmíì òun mu jí bẹ́ẹ̀ ni kò ń ta tẹ́tẹ́. kò ṣe zina ṣùgbọ́n látara àwọn èèyàn tó ń bá rìn òun ló ti di pé ó kó sínú àdánwò yìí ló fi jẹ́ pé Muhammad sallallahu alayhi wa sallam kó kọ́ wa lẹ́kọ̀ọ́ ó jẹ́ ká mọ̀ pé máa báwọn èèyàn gidi rè ọlọ́wọ́n náà wa lẹ́kọ̀ọ́ wọ̀kúrú mọ́ asọ́ọ̀bì dín ọlọ́wọ́n máa bẹ pẹ̀lú àwọn tó ń ju olódodo níbi ṣùgbọ́n ẹlòmíì yóò ní àwọn childhood friend mi ní àjọlọ primary school ní àjọlọ kìíní kan ní wọn náà ṣe wọn ṣe ìnáwó kan wọn ó pè síbi tán ti máa mutí òun náà jókòó tí wọ́n bẹ̀ wọn ó jọ máa mutí àti kó lóun mú tó nǹkan ẹ léwu nínú Islam ìkan lára àwọn olórí àwọn mùsùlùmí Umar bin Abdulaziz ó rán wọn lọ sí gádùn nǹkan tó ti gbọ́ páwọn èèyàn mu ti ń bẹ̀ ìgbà tó wá débẹ̀ wọ́n kó àwọn èèyàn yẹn wá kó wọn wá sí àfihàn ọba èèyàn kan ni wọ́n wá sọ wípé òun ò bá wọn mu tí o òun gbàgbẹ́ kó ń ṣe wà yẹn ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ àwọn ni ẹni Umar bin Abdulaziz ní ọba ayọba dára ó ní òun gangan yẹ fi bẹ̀rẹ̀ yà kọ́kọ́ fún gangan fúnra ẹ̀ ní ẹgbàá kò jẹ́ kí gbólóhùn tó sọ pé òun gbààwẹ̀ yẹn kókó tàn jẹba òun gbààwẹ̀ olójú kó sáàrin àwọn ọlọ́tí. sanibuwa muhammad sallallahu alaihi wasallam lára ọ̀rọ̀ rẹ̀ ni pé láti sọ hìbù nílá mímínà kò fẹ́ múyàn lọ́rẹ̀ ayò ọ̀lẹ́ wọléwọ̀dé mùmíní ni o mú ní ọ̀rẹ́ ayò wàlá ya'kul ta'amaka illa taqi òun ṣòde o fẹ́ pàwọn èèyàn wá jẹun àwọn èèyàn gidi ni ó pè síbẹ̀ àwọn ẹni ọlọ́run yàtọ̀ ń bẹ láàrin wípé a fẹ́ fún àwọn èèyàn ló ń jẹ lọ́nà míì kéèsì ọ̀tọ̀ ni èèyàn lè ṣètọ́lẹ̀ arúfẹ́ ní bọ́ọ̀dì ṣùgbọ́n ṣòde ní àwọn èèyàn gidi sẹlẹ́kì àwọn èèyàn gidi kan wá jẹun eléyìí sọ fún wa a yẹra fún àwọn tá a bá dé pé wọ́n kó bá kìí àmà wa at least yìí yẹra wípé àní máa ṣe wọléwọlé fúnra wa ọ̀tọ̀ ní pé asálámà síyàn àlèmọ́ sálámà sẹ́ni yẹn ṣùgbọ́n hajjú ìkọ́ yìí ká yẹra fún ní ìtí òfin kó bá wa eléyìí ọ̀ràn èèyàn ni ọ̀ràn èèyàn ni ẹni tá a bá rí pé nítorí fi ń ṣẹ́sìn ò bá ti wá fún amúròyìn bẹ́ẹ̀ lọ́rẹ̀ẹ́ torí pé ẹni tó ń bá ròyìn bẹ́ẹ̀ rìn ojú kan náà ni ó fi máa wò wọ́n nìkan náà àwọn afá fi sọ pé anil mati latis al wasal an kọrin yìí fọkúlù kọrin ní bínú kọra ni yẹ o fẹ́ mọ̀ ń o ní láti sọ pé kí n ta ni ẹ ẹni tí ó mọ̀ tọ́jọ́ rìn. true ẹni yẹn wàá mọ orí tó jẹ́ ó lè mọ desires ọmọ ṣẹbẹ́ni kó òfin kí ta ṣùgbọ́n àtàwọn ọlọ́tí ń rìn ní tó súnmọ́ ni kó ní ó máa yọ ọmọ lẹ́yìn ó lè disguise kì í ṣe zina òun àtàwọn ń rìn ní tó ni alhaji mikoi ká yẹra fún yàn nítorí kí bá kó alhaji òun ni ká wọ́nù àwọn èèyàn ìgéèsì kẹ́ni ẹ̀bọ̀ ẹ̀kọ́ jẹ ẹ bá ṣe eléyìí àwọn tí wọ́n ní agbára àti ṣe bí àwọn olórí àwọn aláṣẹ àti bí ẹni tó jẹ́ bí òbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbẹ́ni táwọn èèyàn ń gbọ́rọ̀ ẹ̀ yóò ní ẹni yẹn jìnnà sí ẹ bá rìn irú ẹ̀ ló ṣe lásìkò wọ́n ń pe arákùnrin bí kò máa bèrè ìtumọ̀ alukur'ani ní ọ̀nà tí ó yẹ kó fi bèrè ní ó wo àwọn àyàwó lólè bèrè tí ó fi dá wàhálà lẹ̀ ó ti wá di kó ń ṣe kínní yẹn èrò wa dọ́dọ̀ Umar Umar radallahu anhu wa ní kálọ̀ mú wa ìgbà tó mú wa Umar níta ní ẹ ó ní Abdullahi Sadiq ló ń Sadiq ọmọ Ismail Umar ní èmi náà Abdullahi Umar ní lórúkọ mi. Umar wa ní kan fún ní ẹgba wọ́n nà ní ẹgba débi pé kí ni ẹ̀jẹ̀ ń yọ ní olùyọ níbi orí ẹ̀ báyìí níwájú ẹ̀ ló ń pariwo ìpè kọ̀dáàbà wàláhì alẹ́rìí fi àkìlì ọ̀fìrààtì onírẹ̀ Umar ẹjọ́ ẹjọ́ gbogbo pátìpá tó ń bẹ lórí mi yẹn ti ó ti sá nígbà tó rí yà Umar radiyallahu anhu ó àwọn èèyàn yẹra fún kí àwọn èèyàn yẹra fún torí pé yóò kó bá àwọn èèyàn yóò kó bá àwọn èèyàn so eléyìí ni wọ́n pè ní alhajuru alhajuru atahazini alhajuru atahazini boycott yẹn fi ń ṣe ṣùgbọ́n lè ta àsọ yìí náà ibi boycott tí èèyàn fi ń sọ pé kán fún yàn ẹni tí ó wúlò fún náà máa ń sọ fún àti pé kán yẹra fún lágbájá ẹni tí ó wúlò fún yìí ẹni tó ń pé kò bá ní wúlò fún tẹ bá ní kẹ́yìn ẹ̀rọ fún tí ó kó bá àwọn afá yẹn mọ́ lò yìí fún. ìgbà tí àná sọ lásán tó bọ ikọ́ ti àwọn mẹ́ta tá a sọ yìí tó ní káwọn èèyàn bọ ikọ́ ti wọn ó wúlò fún ọmọ ẹ̀ta torí pé wọ́n tún fi dúró ṣinṣin ní wọ́n tún mọ̀ pé táwọn ṣe ò dáa ṣùgbọ́n ẹni tó ń pẹ́ bá ní ká bọ ikọ́ àtúnṣe pé ah, ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ràn lọ́wọ́ fún un ní ó túmọ̀ sí pé bọ́íkọ́ọ̀tì ò wúlò fún but bọ́íkọ́ọ̀tì tí a lè sọ pé káwọn èèyàn ṣe oníkan ṣọ́ra fún ní ìṣọ́ra tó ṣe pé kò ní fi kó bá wọn so eléyìí nítorí ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí àwọn afáàmọ́ lu eléyìí fún àwọn tó ń dẹ́sìn rú wọ́n lè mọ́ sálámọ̀ sí ẹlòmíì nínú àwọn tó ń dẹ́sìn rú nítorí kán lè bá kọ́ lẹ́kọ̀ọ́ kó lè sá kúrò bí nǹkan tó ń ṣe ṣùgbọ́n ẹni tó ṣẹ̀wá pásánálì eléyìí òun ni ọ̀rọ̀ tí a ń bára wa sọ méjọ́lì láàárọ̀ yìí onígbé ẹgbẹ́ kí a ní ẹ̀mí àbójúkúrò níbi nǹkan tó bá kàn wá pásánálì yóò dùn wá òbóṣèlú kó dùn wá tó ẹmọ́dé ó kọjọ ọjọ́ mẹ́ta fàkẹ́yìn fún mẹ́lẹ́rì yẹn lẹ́ni tí ó kọ́kọ́ sálámà sí ẹni kejì rẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú ó lè ṣòro lẹ́mìí kó wúwo lọ́kàn láti ṣe ṣùgbọ́n kí a máa rántí ládá tó ń bẹ́ńbẹ́ ọmọ yẹ ṣe nǹkan tó dùn ẹ́ òbí ní ọjọ́ mẹ́ta mẹ́rin àméjì mẹ́ta lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn gbé kúrò lẹ́nu tó bá ti ń kọjá ọjọ́ mẹ́ta yẹn èèyàn ti ń kọjá àlànà so ó ti fẹ́ ti dé pàtí náà tírìtì kìíní ẹ̀ bíi pé ọ̀rọ̀ ẹ̀sìn ni tí ó wà dé kí n ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ní nǹkan yẹn èyí ni ẹsìn ìwájú ọlọ́run tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn bóyá iṣẹ́ ẹ̀ṣẹ̀ kan lẹ́yìn yẹn ṣe àbí bídíà kan ló ń ṣe àbóran bídíà lọ́wọ́ láti pọ̀ ikọ́ ọ̀tẹ̀ èyí ń wà justified bẹ́ẹ̀ ni yíò lè mọ́ ní ọjọ́ ọ̀hún nígbà tí ẹni yẹn bá yí padà kúrò níbi aburú tó ṣe tó bá fi iṣẹ́ ẹ̀ṣẹ̀ tó ń ṣe é lẹ̀ àbó fi bídíà tó ń ṣe é lẹ̀ so boycott yẹn kò ní ọjọ́ pé ọjọ́ báyìí ṣùgbọ́n ètò ní ṣe pẹ̀lú personal issues míì wà ní pẹ̀lú àwọn èèyàn ẹ jẹ́ ká gbìyànjú láti lè gbé e kúrò ní ẹ̀mí àwọn kan yìí máa ń ba nínú jẹ́ tí wọ́n bá ń rí tó ṣe pé àwọn ọmọ ìyá wọn yàrá wọn lódì tẹ bá wo kí ló ṣẹlẹ̀ gan ajẹ́ pé personal issue náà ni bó ṣe sọ̀rọ̀ sí mi láìkẹ́ bóyá ṣe kíní kankan kàmọ́ra àwọn kan yìí nǹkan tó ṣe pé ó dùn yẹn jù ni àfi tó bá ní í ṣe pẹ̀lú nǹkan tó ní í ṣe pẹ̀lẹ́sì lóko so irú yíyún tá a bá boycott yẹn nítorí ẹ̀ kò sí láì níbẹ̀ in fact lè jẹ́ nǹkan tí ó dà pàtàkì jùlọ tá a bá rí i pé àfẹ́ kí àwọn èèyàn gba ìtànjẹ pẹ̀lú ẹni yẹn àbí a ní intention pé kí ẹni yẹn gan fún rẹ̀ kó lè padà síbi ètò da nínú ẹ̀sìn so eléyìí òní kí afẹ́fẹ́ rárá wa létí ní kí ọlọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ó ṣe àmójúkúrò fún wa ó ṣe àtúnṣe alámàrí wa wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanahu wa ta'ala alhamdulillahi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk náà ìparí hadisi tó ní ẹni tó bá fi boycott yàn uh, tó yàn lódì tí ó bá sọ̀rọ̀ that is lórí personal issue là ń sọ́nsì tó bá kọjú ọjọ́ mẹ́ta yóò wọ̀ náà ìtumọ̀ náà ni ṣùgbọ́n ṣíyẹn túmọ̀ sí pé yóò máa bẹnu náà lọ gbére kò túmọ̀ sí pé yóò máa bẹnu náà lọ gbére ó dàbí àwọn ẹ̀ṣẹ̀ yòókù náà ni tí yóò bá ti ṣe ẹ̀ṣẹ̀ ẹbọ so ọlọ́run bá subhanahu wa ta'ala inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ní tí yóò bá tẹ́bọ ọlọ́run bá lè ṣe àbójúkú rẹ̀ fún ẹni tó bá ń bẹ ní èròǹgbà rẹ̀ láti ṣe àbójúkú rẹ̀ fún so ìpìlẹ̀ nífẹ́ni tó bá bọ́ikọ́ọ̀tì ọmọ ìyá rẹ̀ nítorí personal issue tí ó kìí ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn méjọ́lì tí ó ń ṣọ̀rọ̀ ẹ̀sìn méjọ́lì ìpìlẹ̀ nífẹ́ni ó wọ̀ náà àfi pẹ̀lú àforíjì ọlọ́run ọba subhanahu wa ta'ala lóko wallahu a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu an la